نعم ركبانه مبني وكان الذين لا يرقون طلعوا وجوه لا يسترقون ويرق أو في رقية طبعا ولا يسترقون يبركوا في رقية ولا يتسيرون ويلي يعني ويلي ولا وعلى ربي يتوكلون ربع وبكر فكان أكاشا بن المحسن وكان بالنسبه والجبل فقال حب الله منه وما اجعلني منهم والمشرون فانزلون في كل في دنيا فقال انت منهم وقال منه ولا منه ولا واحد ثم كان رجل اخر كان رجل مني فقال حب الله اجعلني منهم قالوا فانت بلغت في نوادي وكان ربك فيه وكان بها وكان جاعه وكذلك بعيد الرئيس متفق عليه إمام غاية مسلم حديث واحد رهيت العين بدم الراعة أي تذكير بعض وعمدون عشرة أنفسي إمام عندكم وعطوا وعطوا وعطوا وعطوا والملوحات بتعدي مثلا والعطوا إقناعية والثاني ذكر كمان وأكاشة بجمع عين وتشديد بقاف أكاشة والتخفيف الجزء أكاشة تشديد أكثر أفشل ما تكون تجاهل في كل لون من káàbù yẹn. ẹ̀ẹ́dẹ̀ kò káàtà ó dáhùn حديثنا مع الجمع في قائد ابن رياض السالين الثاني عن ابن عباس رجع ممتاز غير عبد الله ممتاز واحدة حديث الله في الثاني الثاني عن ابن عباس رضي الله عنه ايضا ثم قال عبد الله بن عباس انه كان مشترك فيه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول إن الحيث أم لك أكرمت صلى الله والمجوز ثلاثة يسعى من والنبضاء وعليك توكلت والنبقى لي وإليك أنيب ودائما ẹ ودائما ẹ̀mẹ́tì ọ̀dọ̀ ẹ máa ti وفي kàràbí اللهم رب أعوذ بعزتك رب مجد درار لا إله إلا أنت كفرني دقل بلوك شكرات ورسول أنت دل الملك الخمالون أنت الحي ولا تعالى الذي لا يموت تكيكو والجن يروى الجن والإنس والحوال أتعوين يموتون بنوك متفق عليه imam buhari ní ìwà wà á dà lábù muslim ebi kàdà yìí imam bu muslim ni òkúta o buhari imam buhari wà ní sọmọrì rẹ. ṣe wọn bẹ tó àwọn ìwé ìgbàlùkà yìí tó kún ní ìwé tó ní ìgbàjà wà rẹ mo wá lọ àwọn ìwé mo wá sọ nípa ilé ìgbàlùkà yìí. ẹ ẹ gbọ́n mo wá sọ wọ́n jọ ìjọba náà ló ń mú mi. mo wá sọ lọ́wọ́ rẹ̀ wọ́n á yìí báyìí lọ́wọ́ ẹni sọ̀tún nǹkan náà léyìí ni mo fẹ́ bí ẹ mo wá tó lọ rẹ̀ ẹjọ́ bá dé ọkọ̀ wà tó kún pé kí wọ́n máa ṣẹ́gbọ́n tó náà lọ lórí ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ àwọn òṣèlú ẹgbẹ́ àwọn ará mi lórí ọ̀ wọn kọ́ lọ sí ìdúnnà lára àdúgbò ọlọ́wọ́ kan ṣe owó àti lè máa tẹ̀lé sí sẹ́wọ́n tẹ̀lé sí àtúwárì bẹ́rẹ̀ kẹ̀kẹ́ ní báàbí yìí. Ẹ̀ẹ́dínwá àbúrò ayò kẹ́yí wọ́n fi fún wa. Ẹ̀ẹ́ ayò kẹ́yí wáyé báyìí. Ẹ̀yìn gbọ́dọ̀ wo ìyá ti tó wáyé ní orúkọ ọlọ́run bàtà ń bẹ. Ilé wọn súnlá ayi wa mọ mi nu nu kuran bi se bẹ́ẹ̀ ta yẹ o ni yẹ yọrọ mi wosọ wa kẹrẹ ala bi la yẹ mu o ni ni kuran o ni yẹ so o ti nu yẹ o ni yẹ o ni nu o ma fọ o sọ̀rọ̀ a ti ni ma wala ti ìdáhùn kí náà wíwọ jàre. náà kéde kéde àti náà lè sùn. عن ابن عباس رضي الله عنه أيضا عبد الله ونعم مرتين قال آه إبراهيم حين ألقي في النار رضي الله والأكبر الله ونعم ولهم سوى هذا السنون فيه يقول لك إبراهيم وهو في النار يقول قال آه محمد صلى الله عليه وسلم النبي محمد عليه عنه حين قال قالوا nígbàtà tó wáyé iná náírà jẹ́mọ̀ òlẹ́kùn. àwọn yìí wọ́n ti péjọ ní against yìí wọ́n bẹ̀ máa fi yà jẹ́ yìí. ọ̀kàṣà òun ẹ̀pá àwọn kàzáàdà òun ìmáàna àlékún ìmáàna wájú fún wọn kọlu kọlu azunallah wa ni malwa kiri. ọlọ́run tó wa lólùfẹ́ yìí. àwa o Bukhari imaamu Bukhari ló gbàdúrà wa. وفي رواية عن ابن عباس رضي الله عنه قال ني ابو حامد ابو سيدنا عبد الله بن عباس مايكي قال اخر كلام ابراهيم ان حج في النار حسبي الله ونعم الوكيل بلو تنجلي باي لي ابي ابراهيم هو في النار ولا لكني حسبي الله ونعم الوكيل هذه إيه، هي سوري كل فواد الرابع عليك يا يعني عن ابي هريره رضي الله عنه وعن النبي صلى الله عليه وسلم قال الجنة أقوام أفضلهم مثل أفعل الطير رواء مسلم معناهم متوكلون كلا قلوبهم رقيقة من بعد سيدنا أبي هريرة رضي الله عنه قل أو جماعة قوى جنة أمي وبي أمي يعني يعني أمك الله yọba náà sọ pé yọba fúlà káyì yọba káyì ń bú yọba bá wọn ni ẹyẹ kòlókò kòlódò àlúwẹ̀kọ́ ni ẹ̀yẹ́ ń jẹ ẹ̀mẹ́ mu dípò olólùkọ pé kàńtà jẹ́ ẹ̀ mu talabọ́kàlẹ̀ ọlọ́ ó di wa lọ́wọ́ náà àdébìnrin ẹ̀jẹ̀ sọ̀tún sí láì pé láwọ́ takawaltum ala Allah aka tawakkuli gbọ́rọ̀ gbọ́kọ̀lọ́ bó jẹ́ gbọ́rọ̀ gbàdúrà kọ́kọ́ máa jẹ́gẹ̀ bí ọ̀tíyà kọ́kọ́ bá máa fi ájú fún mi ti láwọn ẹ̀yẹ yẹ́bùdó ìṣọ́ àmà mú di láàárọ̀ lẹ́bí nípa kókò jáde àyẹ̀rọ òhun bìtọ́nà bó darí ní ọ̀lẹ́ni tó ti ti yó bó ti lóko òsì lódò ó di onáà ní pé ìtumọ̀ ní pé kòlóbù rọ̀ kéka ẹ̀mùtọ̀wà kìló ló gbọ́kà lọ́nà ọ̀bà kòlóbù hóm ọ̀kan wọn rọ̀ kéka ó fúyẹ́ wò bú aláàrù bú aláàrù Allahu akbar alakami tàbí an jáde radiyallahu anhu umar sayyidina jabir bai pe annahu gaza ma'a nabi sallallahu alaihi wasallam najd da un kula da Allah su jogo kan wannan najd wannan riyad ne alama kafara rasul sallam kafara ma umar bi zaadu pẹ̀lú àwọn èèyàn àwọn èèyàn yánàdó nínú ọwà ní káfílà nù oye máa hùn àpọ̀ máa náà oye pé adúlákùnrin náà ká ìlà sí wádìí kàṣírò ìdọ́ wá dúró níbi tí wọ́n afúnmùsùn jùlọ lọ́sí igi tí wọ́n àmì àwọn ó ní ẹ̀gùn púpọ̀ sọlọ́lọ́rọ̀ sọ̀sọ́lọ́ fọ́tífọ́n kanáàs àbíbí wá sọ kàlẹ̀ ẹgbẹ̀ kan àwọn ìbá túká nígbòkò túká nígbòkò lọ́kà gbogbo wọn wà lójú kan náà ó di ẹyin ìtàzẹ́lẹ́ ó lọ bí ṣẹjà ó kálukú wá gbòógì بوغيجي بوغيجي ولا زبيري فنزل رسول صلى الله عليه وسلم تاتا سمرة في واحد لم يجد لك سمرة كان علق بها سيفه خرج يلا في ذلك فنمنا نومة بوغوا صلى الله عليه وسلم ونبي والو ونبي والو ونبي والو فإذا رسول صلى الله عليه وسلم يدعونا وكان عليك جماعة ما بو جماعة ما بو جماعة ما بو فإذا عنده عربي ما قلنا نبي سلام عبالي بأربعة وكوكا فقال إن هذا اجترط علي سيفي أراكم يا مدونا نبي سلام قلت لكم أنا مكان واحد ليه ìgbàlè ìgbé alẹ́bí wa ìgbàlè ìgbé ìgbé alẹ́bí wa làǹkú ní hundred ìgbà alẹ́bí dọ́là dábì ti kọ́hùn alẹ́bí ni arákùnrin di alẹ́ yìí o kí làwọn èlò àmì ìgbà kọ́ àwọn ẹ̀rọ akókè ni. فقال ان هذا اجترت علي سيفي ليه يجي يعني سيبي بتجيبي انا نائم وانت سلو فالتقيت فهو في يده سلطة موا جي يعني عبد الله فقال من يمنع عفوا يعني ولا ولا او ياسمين او يجي يعني ياسمين kàkàlà mọ yẹm náà kàmí nì wà mí lọ pé tani yọ yọmí tani yọ gbàgbé lọ́wọ́ ọ̀hún kòtò allah sàlátì ní ọlọ́ọ̀ni allah allah allah wọ́n lámì yọ àkíb ní mọ́kọ́bù wàjẹ́làta àdébí sílámù fi àjẹ́ náà àdébí yẹn kò kú báyìí kò kú mẹ́ báyìí. àwọn ọ̀rọ̀ báyìí tí wọ́n ń sọ̀rọ̀ yóò wá sí àyẹ̀rẹ̀ oye wọ́n bí àtúbọ̀ àníbò fi àjẹ́ fàjẹ́lá tàwájú kò mutafakọ̀ alayhi fi ráyàtì na jabir kúnnà máa rasulù sallam di zaati rika àwọn yìí ogun kan pè zaati rika ogun kìí àwọn pè àwọn sallam sallam wọn pè zaati rika ni wọn rìn ìmọ̀ta wọn dada wọn sùn kìí tàbí bẹ̀rẹ̀ sí تنقل ذات الرقاع أقولي سا أنا سعيد الثلاث أنا قبعة أو جواري جواري أنا بقبعة ولا سعيد نعم كلاوي عوي أها وكنا وتقولي فإذا أتينا على شجرة ذليلة تركناها لرسول الله صلى الله عليه وسلم ẹwà débi gíganjú a ní òjì ráfìgì yẹn lẹ́fà níbi sallallahu alaihi wasallam níbi kọ́ àmì ó bí wa fàjá ọ̀rọ̀ jùlọ mìíràn mushrikin alákùnkà wa bá nínú àwọn ọ̀ṣẹ́ bọ́ ìṣe ìfọ̀rọ̀ sọ̀sẹ́lẹ̀m mu'allaqun bẹ́ẹ̀ náà níbi fi ìdá rẹ̀ kọ́ ìṣẹ́jà rẹ̀ fàjá àrọ́ta ó bá yọ dàrí sẹ́lẹ̀ sẹ́lẹ̀m kàrà takafuni gẹ́rùmí kàrà láà ọ̀nà ara ọ̀ يمنعك تليق ولا مني قال الله دي الله في رواية أبي بكر إسماعيل إسماعيل قال من يمنعك من تليق ولا لومي قال الله قال فسقط سيف من يده جاء يعني بلوره أخذ رسول صلى الله عليه وسلم السيف بلا مدعي قال من يمنعك مني تليق ولا لومي kára kúnnà káyọ̀rọ̀ áàkìlín kúrin jẹ́ tó kí sí ìyẹ̀dáadáa jẹ́ ìyẹ̀dáadáa lọ òun ò sọ pé gbogbo ìsọkùn pé Allah gbogbo pé Allah òun náà ti gba Islam gbọ́lọ́ ọ̀bà gbọ́rùn agídí ẹ̀rọ tí kókó sí wà Allah kún ní kún jẹ́ káyọ̀rọ̀ áàkìl jẹ́ ìyẹ̀dáadáa tó múyàn àlébì ti múnu wọ́n jẹ́ ìyẹ̀dáadáa tó múyàn kára ashhadu an la ilaha illallah sọ gbà pé ìfẹ́ mi jẹ́ tó bá bọ́ lọ́wọ́ bá wà á ní rasulullah kààlà láàrín ní ìgbà ilé gbogbo ilé ọjà òyìnbó káàdì bí fọ́tà òyìnbó jáde jáde ìsìlámù lẹ́yìn lakini o àìdùkà mọ́mọ́ wọn tàbí fún ẹ̀ láàkọ́ tí lóka níbẹ̀ jà láíláí láíláí wọ́la akónù máa kàwọn mi kọ̀ sínú ilẹ̀ ní jọ́ àwọn bẹ́ gbẹ̀dà kàkàlá فأتى أصحابه قال لبعض يعني بعض رأى فقال يجيكم من خير إن من خير الناس الموابعين أدب أن تدعج نويا الموابعين أدب أن تدعج نويا أي قصلا أي رجع أي أنبولة يجوغون إباع أي شجرة ذا الذي لا يحصوك يجتمي أقوم مني أبطل أبوبين أفنبني أفنبني أفنبني أفنبني أفنبني أفنبني سمرة بفتح السين وضم دين أي سمرة خذين شجرة في تلح من التلح أواجي سنة أواجي تلحني وهي عظام من شجرة القدر فتبنا أواجي رجهنونا ترعى سيف أي صلها وهو في يدي أيضا يعني قالوا قلت أي مسلولة أي أطي صلها يوم قوة هو في فتح الصاد وضمها yẹ́ pé sọ́lá yẹ́ pé sọ́lá ìparí báàbù yẹn ni ìparí eh, àdísì yẹn ni ó sì pọ̀ ní ẹ̀rẹ̀ ó sì pọ̀ ìyádó báyìí àbí yàrá pé àsìkò sí pàbí ìyádó báyìí àbí dákà ní sọ́lá nàbí karim wa ala alihi wa ashabi ajma'in assalamu alaikum ba assalamu alaikum wa rahmatullahi wa barakatuh oníbẹ̀rẹ̀ orúkọ wọn ti já ní abdulhamid láti kaduna ìbéèrè wọn ni pé ìgbéyàwó lóde òní ọ̀pọ̀lọpọ̀ wàhálà ló ń kojú wọn bí ìkọra ẹnílẹ̀ tí ń ṣe lọ́pọ̀lọpọ̀ níbi tí àwọn máa gbọ́rọ̀ sí òkú wọn lẹ́nu àwọn wá rí i pé àwọn nǹkan kan ní ń fa sábà bí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí àwọn nǹkan bíi àìgbẹ́sìn yé tó àwọn òbí àwọn nǹkan bíi ìtẹ́gbẹ́tẹ́gbẹ́ àwùjọ ọ̀làjú social life àti àníkẹ́à àti ìtọ́jú òtítọ́ ìbéèrè wọn wà ní wípé ǹjẹ́ kí ni a lè ṣe láti ṣògùn gbogbo irú ìṣẹ̀lẹ̀ tí ń kojú ọ̀pọ̀lọpọ̀ ilé mùsùlùmí lòdì òní kí la lè ṣe kí ni solution la lè fi mú dópin. àti ìfọ̀nkọrọ nílẹ̀ náà láwùjọ nítorí fẹ́ ni pé kò yáwọn yẹn pé ìgbéyàwó àbílọ́lé ọkọ̀ ìfìlòun náà bá a ti ń kọ́ bá a ti ń kírun bá a ti ń kọ́ bá a ti ń gbàwẹ̀ bá a ti ń ṣe hajj bẹ́ẹ̀ káwọn yẹn kẹ́kọ̀ọ́ kí ni ẹ̀tọ́ ọkọ ìyàwó lórí ìyàwó ẹ̀ kí ni ẹ̀tọ́ ìyàwó lórí ọkọ ẹ̀ àpọ̀lọpọ̀ ní ọgbọ́n ṣe ìgì nìkan ni wọ́n máa sọ ọ́ lẹ̀ ọ̀rẹ́ táwọn yẹn máa kẹ́kọ̀ọ́ bí wọ́n ní ń ṣiṣẹ́ hajj jọ pé láti bí oṣù mẹ́sàn-án táwọn yẹn bá ti sanwó sọ́wọ́ sọ́wọ́ hajj ni wọ́n máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ hajj bí ẹni kó máa kọ́kọ́ ìyàwó nípa ẹ̀kọ́ ìyàwó ẹ̀ ó lè máa kọ́ ìyàwó náà nípa ẹ̀kọ́ ọkọ rẹ̀ ó lè máa kíkì ṣe pé àṣà ni ẹ̀sìn ní ẹ̀tọ́ tiẹ̀ ọkọ ìyàwó náà ní ẹ̀tọ́ sílẹ̀ wallahu ta'ala sọlúṣe tó wà mẹ́rin bí kan kó kọ̀ǹpa rẹ̀ wallahu ta'ala alam naam wa alaikum salam dìrọ̀. ó lè máa ṣe kejì pé àtà ni ẹ̀sìn ni kí èèyàn gbéyàwó ẹ̀sìn ni kí èèyàn lọ sí ọkọ kí wọ́n ti wá mọ̀ pé ẹ̀sìn ni kí wọ́n ti mú òtún mójútó nítorí ó ń kálukú ló ní ẹ̀tọ́ tiẹ̀ ọkọ ní ẹ̀tọ́ tiẹ̀ ìyàwó yà ní ẹ̀tọ́ tiẹ̀ wallahu ta'ala solúṣe tó wà mẹ́rin bí kó kọ́kọ́ parí wallahu ta'ala alẹ̀ nígbà. àwọn àrùn fún àpá àtìkú àtìkú náà ni àwọn akẹ́kọ̀ọ́ pé kì ṣe pé gàgàgbẹ́gbẹ́ kọ́lá wọn lo tú àwọn àfihàn ẹ̀jẹ̀ nìkan wọn kò gbé ìfisí ẹ̀jẹ̀ tó lágbára ni ìdílé kan ló lẹ́gbẹ́ àrẹ̀ yìí kò ní ìdílé kan olùdí sùúrà kan náà sọ pé ìdílé àrẹ̀ mọ́ra ni ìdílé kan ni tí Zainab bá fi àbùkàtà ìlà kan Zainab ó fẹ́ jáde ilé àbùkàtà ìlẹ̀ mi ó ní kí ọkọ mọ̀ ẹ̀tọ́ rẹ̀ kí àwọn mọ̀ ẹ̀tọ́ rẹ̀ ó lè mọ̀ ẹ̀tọ́ àwọn òbí wọn gan-an. à ń fi à sọ̀rọ̀ kan kí n ọkọ ìyàwó yẹn ìgbà gbàgbọ́ ni pé nígbà tí bàbá ìyàwó ti kú bí ayọ̀ ti kú kò sí tó kò pẹ̀lú ẹbí ìyàwó má oníkò lè mímá àwọn ikú ti kú ọ̀rọ̀ náà ń tàkọ́ báyìí kò yé kò yé pé á ah, gbogbo àwọn ẹbí ìyàwó àbúrò bàbá ni ẹ̀gbọ́n bàbá ni gbogbo ẹ̀ àwọn bàbá ìyàwó rẹ̀ ó yẹ múlẹ̀ lọ nìyẹn wọ̀láwò ọ̀rọ̀ kéde àwọn ọ̀rọ̀ ẹ̀